láíláí mi ò lè fẹ́ láíláí mi ò lè fẹ́ láíláí mi ò lè fẹ́ o ẹni tí mo jù lọ possible azin ko possible ko tí ẹ lè jọra wọn ni ko possible mi ò tiẹ̀ mọ irú ọ̀nà ti e lè gbé gbà mi ò mọ bí wọ́n ṣe fẹ́ ṣe kẹ́pẹ́ one thousand kẹ́pẹ́ one million kò sí kò tí èèyàn kọ́kọ́ lè mi sọ mi ò lè fẹ́ ní tí mo jù lọ possible ko ti e possible ni la la la la kò kan ayé bẹ́ẹ̀ ni kò kàn mí o ko kàn mí kò tí ẹ kàn mí ni mo tẹ kí ló tí mo ṣe fún àwọn fúnra mi stress no no calm down olórí calm down ko calm down nǹkan tó bá máa ṣe n tó bá ṣe fẹ́ lọ́ṣẹ̀ máa bẹ́ẹ̀ fẹ́ èèyàn kan ò lè impose nǹkan tí ò ṣe ti tẹ̀lé ẹ lórí kò tí ẹ̀ possible ní gọ́ọ̀sẹ̀ kò tí ẹ̀ possible eh, kò possible kò possible. ẹni àwí fún ọba tí gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba tí gbọ́ aláìgbọràn alágídí gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà kí ni tó bàjẹ́ nu kó fẹ́ tó jù so ó dẹ̀ sí wa lọ́sọ̀rọ̀ chukwu ebukansi o ti find out nìyẹn pé o senior ah, ṣé bẹ́ẹ̀ tó bá sọ fún ló máa mọ̀ ṣé bẹ́ẹ̀ tó bá sọ fún ló máa mọ̀ so that's another issue now tó tún fẹ́ fi fẹ́lẹ́ ilẹ̀ ah ó ti gbàgbé ilé lẹ́kí eh, mọ́tò tó máa fún àwọn ọlọ́pàá tó máa ṣọ ẹ̀kiri ńkọ́ ó ti gbàgbé gbogbo yẹn ń sìn kò torí pé ó ti find out pé ojú lọ just by two years ó lè fẹ́ aburú wà bẹ́ẹ̀ àbárùn ní kékeré láíláí mi ò lè fẹ́ láíláí mi ò lè fẹ́ yé láíláí mi ò lè fẹ́ ẹni tí mo jù lọ. in fact dandandandan ó máa fẹ́ dandandandan ó máa fẹ́ dandandandan ló máa fẹ́ jùlọ àyànmọ́ ẹ̀ nìyẹn Chukwu Ebuka ló máa fẹ́. wo àyànmọ́ ẹ̀ ọkọ àyànmọ́ ẹ̀ nìyẹn. ẹ dúró ẹ ti ẹ gbọ́ná ẹ ẹ ń wò mí ràn ni ṣé dandan dandan ni ṣé èèyàn ò lè gbélé ẹ̀gbọ́n ẹ̀ lórí àlàáfíà jẹ́ àwọn ọ̀rẹ́ mi náà wọ́n máa wọ́n máa wọ́n tán wọ́n máa ro títí wọn ẹ́ èké yọ kí ní mọ́tò gba lẹ́yìn dànù mọ́tò gba dànù mọ́tò yọ fi lórí ẹ̀ dànù nǹkan tí ò kàn yín ẹ máa sọ pé ẹ ń ṣọ́gbà ẹ ń ṣọ́ mi ẹ ń ṣe kíní kan ẹ ń ṣe gbá mi ò kí ń ṣe bébì i'm an adult àgbàlagbà ni mí ẹgbọ́n mi àgbàlagbà ni mí àìkàwé dà yín láàmú àgbàlagbà ni mí. wait wait wait let me tell you something. ẹ lè fi agídí ṣe. jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. tó bá ṣe pé mo ti bọ́ lọ́n tó bá jẹ́ pé mi ò fẹ́ bú yín mọ́ pé mi ò ní máa bú yín mọ́ ni mo mọ̀ kọ́ tí mo mọ̀ sí ọmọlẹ́sìn yín lọ́wọ́ o ọmọlẹ́sìn lọ́wọ́ o. bá lọ bá lọ bá lọ ṣe bó ń bá lọ bẹ́ẹ̀ ń sìn. gro ọmọ ibo lélẹ̀ kì Yorùbá wo tó bá fún ẹ ní ṣíkọ̀kọ̀ lẹ́nu ibẹ̀ ló mọ́ máa gbà mú mi. ẹyẹ ló ṣe ń bẹ táàdì ẹ bá náwó sí ẹrù abẹ ẹ lè fẹ́ kí ni you are not bringing any anybody home again ọmọ ibo tí èmi fọwọ́ sí yẹn òun ló máa tẹ̀lé lọ kí ló wà ń bẹ̀. ẹ jẹ́ gbọ́ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ṣé wọ́n máa fi agídí wọ́n máa fi pa mẹ́sì lọ sódò tí wọ́n tún fi pa fún ní omi mu ni. o mo fi pa mú ẹ lọ ni. ṣe fẹ́ fi agídí lọ fún mi lọ jọ lọ yíbo ni. mo ní mi ò mo ní mi ò yà kí ni ìsìn ṣé mo fi pa mú ẹ nìyẹn. ó dà ńgbà tí mo tẹ wá gbé ó dà ńgbà tí jẹ́jẹ̀jẹ̀ mi tí mo jókòó tẹ mú polówó ọkùnrin bá ní bí ẹni polówó pákó ẹ sọ oríṣiríṣi àwọn kan tó ní ẹ kọ̀ láti sọ ẹ̀yọ̀ kan tó kù mo dẹ̀ débẹ̀ nìyẹn mo dẹ̀ lọ wò pé òkè kọ́mọ́dà pé bẹ́ẹ̀ olórí o sí o ọmọ yẹn ti rú jùjù ọmọ yẹn nu ẹ ti mú jù ẹ léèsì ni wọ́n fi jọ lẹ́nu kìnnìkan kìnnìkan kẹ́ tó máa bú mi kí n tètè búra mi kó lè pé àwọn èèyàn tètè máa sọ ọ̀rọ̀ àwọn kan bẹ́ẹ̀ yẹn sí mi mo dẹ̀ ń kókè ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi o wọn ò lè sọ̀rọ̀ tì kọ́ má bàa ń bẹ̀ wọn ò dẹ̀ lè sọ̀rọ̀ tì kíní mi ò ní gbọ́ sí wọn lẹ́nu mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọmọlúàbí àwọn èèyàn pè mí lọ́tún lọ́sí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ẹ yín o ẹ̀yin fáǹsẹ̀ pè mí ẹ yín mo dẹ̀ gbọ́ àṣẹ́gbọ́n mi lẹ́nu mo káṣọ sọ́rùn mo fọ mo mo mo mo bọ́ bàtà sí mo gbọ́ràn mo tẹ̀lé wọn ẹ jọ torí ọlọ́run nígbà tá a dẹ̀ délé èbùká mo lọ lé èbùká mo lọ bẹ ọ lóòótọ́ ká má parọ́ ká má jalè olówó onímọ́tò oní gbogbo mo tẹ̀yẹ débẹ̀ báyìí mi ò mọ báyìí dá mi mọ̀ pé mi nìyàwó wọ́n ti ṣe wẹ́kọ̀mà yes ma oríṣiríṣi inú mi ti ń dùn pé òkè ilé ọlá dé màá wà alright last last ń bí yo we die here kò pẹ́ kó jìnnà èmi àtẹ́bùká ẹ̀gbọ́n mi ṣàjókòó wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ní oríṣiríṣi bó ṣe fi yán lọ̀ wọ́n sí fún ọ̀ràn wọ́n yẹn fi yán náà lè yán lọ oríṣiríṣi àtọbẹ̀ lọ́sàn-án wa gbogbo ẹ̀mọ́ inú mi ò sọ̀rọ̀ mi ò bú wọn mo kàn pọ́ọ̀tù mo ṣe mo mo ṣe bó ṣe yẹ kó n ṣe bọ́n tó wá dùn mí bẹ́ẹ̀ jù ni pé ìgbà tèmi àti ibùkádẹ́ dìde ta lọ sọ̀rọ̀ kẹ máa wọ ẹ̀gbọ́n mi yìí o kẹ máa wọ ẹ̀gbọ́n mi yìí o kẹ máa wọ ẹ̀gbọ́n mi yìí o ẹ̀gbọ́n mi ẹ̀yìn ìkànnì o ìkànnì o ìkànnì o kí ni nǹkan tó ṣe Ebuka pè mí nìyẹn I like you I like the fact that you are bold òun like bí mo ṣe ṣe òun rí pé mo ti kàwé òun ti find so many things nípa mi òun rí pé iléeṣẹ́ Orísun ni mo ti ń ṣiṣẹ́ òun dẹ̀ like irú èèyàn bíi ti tèmi èmi ni dream girl òun èmi ni dream come true òun kíní kọ kíní kọ. kí ló ló wá ṣe testimony yìí pọ̀ jù kí ló ló wá ṣe. ẹ jẹ́ ń láyé àwọn ará lé o ẹ jẹ́ ń láyé wọn o ká ṣáà máa fi ọ̀rọ̀ gùn pẹ́pẹ́ sí Ebuka bá ṣiṣẹ́ àsọ má dẹ̀ kọjú sí Ebuka Ebuka toro ó lára ṣe ó mọ olùkókè Ebuka ó dúró lọmọkùnrin yes ẹ eh? mo bá dẹ̀ bèrè lọ́wọ́ Ebuka mo ní à ah, can I ask a question Ebuka ní kí n go ahead ká má parọ́ ká má jalè mo bá ṣàbèrè lọ́wọ́ Ebuka mo bá sọ fún Ebuka pé mo fẹ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ Ebuka ṣàwà ṣáà you know ọ̀rọ̀ yẹn kà mí lára bẹ́ẹ̀ Ebuka ṣàṣe máa lanu nìyẹn pé à. Ah, gba ẹ̀tọ́ ah. má ṣàbẹ̀ lọ́wọ́ Ebuka mo ní how old are you nígbà tí Ebuka máa sọ̀rọ̀ tó sọ ọjọ́ orí ẹ̀ fún mi bá rí i pé mo gba ọdún méjì lọ́wọ́ Ebuka ah, ká má rí i. Hm? o ti rí eléyìí. ọlọ́run ò jẹ́. o ti rí eléyìí. ṣẹ́rí sí mo tẹ̀lé lọ́kàn gbọ́ báyìí. o ti rí eléyìí ó ti délé yọ. wọ́n kọ́ sọ fún mi ẹ̀wọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ mi ò bá yín sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi mi ò bá yín sọ̀rọ̀ mo sọ fún yín o ṣe rí inú kọ́kọ́ run mi òun ká ah, ẹgbẹ́ mi èmi àti ẹ. ṣé o lábúrò olábùrò ti ẹ. ẹ jọ ìwọ last born family wa. ẹ ń gbà náà kọ ìwọ last born family wa. ṣé ṣé ṣé ṣé bàbá ẹ̀kọ́ mọ́ mi. gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tó kù wọn ìṣàbúrò ọmọ ọmọ ni wọ́n jẹ́ sí bàbá wa. ẹ ẹ ń gbà tó ẹ ẹ mi ò lábúrò táwọn yẹn tí wọ́n wá wà lẹ́yìn mi tí wọ́n kéré sí mi kò ṣàbúrò tí ó bá yẹ pé mọ́mí wa fi full stop sí ṣé kò yẹ kò yẹ kí n lábúrò tó tó tó mọ tó wọ́yẹ pọ̀ màtẹ́bùká lọ́jọ́ orí ṣé màtẹ́bùká wá wá wá wá wá wá wá wá wá wá sẹ́ẹ̀tì ni. Ah, ìgbà tẹ́bùká dẹ̀ sọ̀rọ̀ ẹ wo ẹjọ́ sí tèmi ní kẹ́ gbọ́ ọ̀rọ̀ tó kò sọ̀rọ̀ lẹ́nu yín àtàbàtúbù kò sí ọ̀rọ̀ kankan lẹ́nu yín àgbà yín ò tiẹ̀ fẹ́ wá to ilé kò sọ̀rọ̀ lẹ́nu yín ẹ má bàa mi sọ̀rọ̀ torí mi ò bá yín sọ mi ò dẹ̀ bá títí wá láàárọ̀ àwọn fáǹsì ni mo fẹ́ bá rojọ́ kí ló dé ẹ jọ jàre Ebuka dẹ̀ wá sọ fún mi ó ní à eye ó dárò ó sọ iye ọmọdún ẹ̀ fún mi ṣe rí lójú ẹsẹ̀ ń bẹ̀ tó bá ṣe pé bóyá mi Ọlọ́run bá mi débẹ̀ ni tó bá ṣe pé ìwà láyé Ọlọ́run wà ní ayé mi ni tó bá yẹ pé wọ́n kọ́ mi wọ́n kọ́ mi mo gbẹ́kọ̀ọ́ ni ó yẹ kí n gbá ojú ẹ̀ ni níṣẹ́ ni mo dúró mo wò báyìí mo ní mo ní mo ní mo ní like excuse me say that again sọ̀rọ̀ yẹn sọ jọ mi ò gbọ́ ó ní ó tútù sọ mo ní that's your age mo lọ́jọ́ orí ẹ̀ nìyẹn ó ní ẹ̀ ah mo dẹ̀ dúró síwájú Ebuka mo ní Ebuka ṣo realize pé mo jù ẹ lọ ó sọ fún mi pé yes ah, ó lóun ti make research òun lọ google orúkọ mi mo ní ó lóun rí gbogbo details mi bẹ́ẹ̀ mo ní ṣo realize pé mo jù ẹ lọ ní ẹ mo tún bẹ̀rẹ̀ lẹ́lẹ́kẹta mo ní Ebuka for the last time ṣo realize pé mo jù ẹ lọ ní ẹ mo lọ dẹ̀ dúró síwájú mi òun pè mí lórúkọ ó pè mí ní ẹwọ ẹwọ àtàbàtúrú tí ẹ tí ẹ tí ẹ tí ẹ bá wà kẹ́ fún ma fi ma ma fi ẹ má ma mi ò láìkẹ́ mi fẹ́ rúdì sí o àwọn nǹkan tí ẹ káàbùrò máa ṣe fẹ́ ẹ̀gbọ́n lẹ má jẹ́ kí n máa ṣe fún yín máa sọ̀rọ̀ sí o ká tó wí ká tó fọ̀ mo wá sọ fún ẹ̀bùkà kí ni ìyá dùn mí gan torí gbogbo nǹkan ni mo gbà kéèyàn máa ṣe fún mi láyé mi láì kéèyàn máa rí mi fín mo ò mo ò láìkí kéèyàn máa disrespect mi ẹni tó bá yẹ kó pè mí láǹtì kó pè mí láǹtì ẹ̀bùkà ń kọjú sí mi ẹ̀bùkà tó yẹ rí mi títì ṣé torí pé o ní mọ́tò tó yẹ rí mi títì kó dọ̀bálẹ̀ kó kí mi fún ẹ sọ fún ìbùkà ni ẹ mo ní kí ẹ ní first and last time tó máa ever lé ayé ẹ tó bá rí mi tí mo bọ́ lọ́kọ̀ kò ya but ọjọ́ tó bá ti rẹ́dì láti rí mi lọ́kọ̀ kò dọ̀bálẹ̀ kò kí mi mo ní going forward tó bá ti rí mi olórí ẹ káàárọ̀ ọ good morning ma ọ sis good morning bẹ́ẹ̀ ni kò ṣe máa address mi mo lè bọ́tà mo lè sọ bàtà bàtà mi tó ti ń jẹun mo ní ó dìde ẹ ká máa lọlé mo ní kó dìde kó ẹ ká máa lọlé bàtà bàtà mi ṣe dá mi lónìí ẹ

ta ló tó tó tó sunkún lọ́jọ́ ìsìn wọ́n máa rò pé yẹn gidi ló ń sọ̀rọ̀ yìí sọ́mọdé lélẹ́yìn ṣé adójútì ni dẹ̀ adójútì ni ọmọ ẹlẹ́nu pẹ́ẹ́pẹ́ yìí. ṣé ọ̀yẹ́kẹ́ ṣe lọ lé èbùkà nìyẹn. mo ṣe mi kò fẹ́ ní ìṣẹ̀ lọ́bẹ̀ ni kí n gbé ẹ lọ mo gbé ẹ lọ ṣé aburú wà bẹ́ẹ̀ nílé àná èèyàn kó fi oúnjẹ lọ yàn níbi tí mo rò pé àbúrò mi fẹ́ sọ ẹrù kalẹ̀ sí kí n lè sọ pé mo ṣọwọ́ àtẹnu ni mo sọ ẹrù kalẹ̀ síbẹ̀ mẹ́ẹ̀ mo sọ fún pé mo ti débi tí mo ń lọ mẹ́ẹ̀ mo sọ fún pé mo. etí tó ní mo gbá ẹ mi ò gbá ẹ létí o gbogbo ayé bá mi ò gbá ọmọ yìí létí o ẹ mi létí ẹ mi létí o the only thing tí mo sọ ni wípé kí ni nǹkan tó bàjẹ́ ń bẹ̀ ó dẹ tí mo gbójú ẹ lọ ni ẹ mo ti mọ eléyìí before kí wọ́n tó wọn mo ti mọ̀ ẹ jọ torí ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jọ torí ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè torí ọlọ́run ṣé lọ́dọ̀ ọ̀sìn yín ṣé ìbàjẹ́ wà ń bẹ̀ àbẹ́wò wà ń bẹ̀ kí obìnrin kó ju ọkọ lọ tàbí ìyàwó àfẹ́sọ́nà kó ju ọkọ àfẹ́sọ́nà ẹ lọ ṣé ìbàjẹ́ kankan wà bẹ́ẹ̀. ewọ ni ewọ ni ewọ lẹ yorùbá ni ewọ lẹ yorùbá ni ewọ lẹ yorùbá ni ewọ ẹ sọmọ yorùbá gidi àtẹnu ní àfikẹ jẹlẹrọ jẹlẹgungun ẹ ẹ sọmọ yorùbá gidi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n títí yóò yé mi ẹ̀gbọ́n tí nẹtọọkọ ò ṣiṣẹ́ rí nẹtọọkì yóò ṣiṣẹ́ rí ẹ tún nà mi lórí ẹ̀tọ́ mi mí ẹ gbá mi létí mi ẹ gbá mi létí ẹ ṣe báyìí. sọ jẹ́ mi báyìí. ẹ tọkùnrin bá ṣe bẹ́ẹ̀ pọ̀ obìnrin ó na obìnrin ni. wọ́n máa ń sọ̀rọ̀ ẹni àwọn níwájú so kọ́ máa jẹ́ kí n má lọ jẹ́ kọ́ mọ̀ wípé mo fún ẹni home training tó tó. home training tó tó wò lélelelelele ebuka tẹ kẹtọ tẹ ṣe gbọ́ pé mo ju ebuka lọ kọ́lé ẹkẹ sọ fún ebuka pé a ah, is eh, your sister is your elder sister kò yẹ kẹ sọ bẹ́ẹ̀ fún. Oh, oh, oh. èmi ò bóun lọ́rọ̀ ẹ̀yin mo bá lọ́rọ̀ torí ọ ẹ̀yin mo bá lọ́rọ̀ ṣé ohun tó burú ni kí obìnrin àfẹ́sọ́nà ó ju ọkọ àfẹ́sọ́nà ẹ lọ ń tá máa yẹ̀wò lónìí rẹ o ń tá a fẹ́ lónìí rẹ olùkọ́ tèmi ṣe lọ́lá yínká bàbá Àtàbàtúbú abẹ́rẹ́ orin ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n olórí Olúwakẹ́mi Ìyàndá. mo hmm, sórúkọ mi. má sọ. mo ní sórúkọ mi. má sọ. mo ní sórúkọ mi ní ẹ̀ mo sọ mo sọ. ó máa fẹ́ mo sórúkọ mi èbúká ló máa fẹ́ ẹ́ ló máa fẹ́ èbúká ló máa fẹ́ sọ̀nbàlà àti jàǹbá èbúká ló máa fẹ́ ojúlọ ojúlọ ló máa fẹ́ èmi ò ní. mi ò sọrúkọ o mi ò sọrúkọ o mi ò sọrúkọ o mi ò sọ. má sọ ó dàbọ̀.